ọlọ́run fi ní ilẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayà pé mo yọnu ọ̀pọ̀ ọ̀pọ̀ ọdí ọ̀la ọdí ọ̀la yọrùsọ ìdòwánù lọ ọ̀pọ̀ náà ẹ̀kọ́ àti. ṣùgbọ́n níbi tá a wà láyà àtàwọn àtúní ọlọ́ni wà láyà rúgbọ́ ìdòwánù kàpọ̀ ni nínú Al-Kùránì ààyè tí a ti fẹ́ àyọ́nú ń bẹ wà láyà rúgbọ́ ní ìbá àbí kò. wà láyà rúgbọ́ ní ìbá àbí kò ara ní mi ò ní jọ́nú sí ènìyàn kọ́ lọ tẹ́pọ̀ sí mi kó sàìmọ̀ rẹ̀ jù. Wàdà aláàrùkọ́ ní ẹgbà ní ìlú. Kò sẹ́ńtì ọ̀bẹ ìfọ́njà ìpè àmà ìtumẹ̀ ẹni. Fúnà àbáyọ ọmọ ọ̀tọ̀ bá kú lórí kúrú wà láàárín ọ̀rọ̀. Wà láàárín ọ̀rọ̀ àti ẹgbà ní ìlú. Kò sọ́nà àbáyọ kọ̀ sábùjà lọ́rọ̀ ọ̀pẹ rẹ̀ àfi kó fẹ́ bọ́ sílẹ̀ ẹnìkan bá ní kíní kan wà káàkiri wáyé ọ̀nà ọ̀nà ọ̀pọ̀ bá ń kiri ọ tó wá jẹ́ pé nǹkan mìíràn lọ máa wí ya jẹ́ jẹ́ kẹyà bíi wọ́n ní ìyá tó ń tọ́kù ládẹ́ ju muhammadu allah ah. àwọn ni a máa wí ya sẹ́kítà kẹyà nílùú ya àìsà nílùú ó ní a máa lóògbé àwọn nǹkan yìí tó bá ti gbé ilé ọlọ́dọ̀ pé ọlọ́run ọba sọ pé wàhálà yóò ní ẹ̀yẹ̀ náà àwọn àgbà ní ẹ̀yọ́ náà àwọn àgbà yìí tọ́ ọba ti gbà tọ́ ọba ti lò ní tó ti pẹ̀lú ẹni pé orí ìsàárè lọ́wọ́ tọ́ ọba ti ní ìjánsẹ̀lẹ̀ àbá àwa lọ sí pẹ̀lú agbáǹsì lẹ́nìí àárí ìkú ìfẹ́ àwọn orí sàárè ló ti lọ wẹ̀ sọ fún ayé tí tágbà bá wá yọnu tọ́nà wọn bọ̀ bá yọnu bu ní kó gbà. wọ́n yá pọ̀ nígbà tí mi kú. Tààlàgbà àwọn àgbàjà máa àwùwọ́. Ọ̀dá yà sọ nígbà tí mi kú. Ló jẹ́ sí pé kọjú gbogbo nǹkan tí nǹkan tí wọ́n ti gbé fún ọdún òṣèlú tọ́ba ti jẹ́ sí pé kókòrò bá wà ń bẹ̀ má dà wò torí pé tọ́ba fẹ́ wáyọ̀ ní ọlọ́run tó wá padà ṣàlàyé màhábà fún apadà ìfẹ́ ọlọ́run tọ́ba fẹ́ wáyọ̀ ní ọlọ́run àfi kó o ṣe ń tọ́lọ́run ọba fẹ́ kò sábùjá kankan lọ́rùn ọ̀pẹ fún ẹ̀ o ò lè fi kúfúrò wáyọ̀ ní ọlọ́run kò ṣe é o ò lè fi kúfúrò wáyọ̀ ní ọlọ́run kò ṣe é ẹ̀fí à ah, ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ náà fún ìwé yorùbá nù. Ah, ọba fẹ́ gòkè ọfẹ́ jí màkàámà ọfẹ́ gòkè tí wọn náà ti wà níyì ọlọ́run orí àtàlà tí máa ta ọkà fún ọ wọn fún tẹsán bá yọ lọ wọn ti kà fún ọ pé lọ máa wí kíní kan lórí àtà wọn pè kankan lé ọ lọ wọn bàbá òwúrì ọba máa ń wí tẹ́lá tí ní ọlọ́rí àgbà lọ wí nǹkan kan tó fi kú fúrú ní ìlú ní lórí àgbà ẹni ọlọ́run ní lórí wà láàárín. wọ́n mẹ́rin ní yàbọ̀ sí jíjà ìjọ kan wọ́n mú amẹ́ta ní àná lọ ẹnìkan náà lọ pàtó wọn pa ọwọ́ ní àfa àgbà kan wá wà mẹ́ nígbà tí wọ́n fẹ́ tó wá di fẹ́ mú ẹni tó wà òun náà ti di nǹkan sínú báàgì ìṣe wọ́n lọ bá lọ tọ́lẹ́tì tó ń fẹ́ lọ ka kan mẹ́rin yóò bàtà ń tọ́ owó tó tọ́ba tà ń tọ́ lẹ́yìn lọ gbé wàhálà. ọ̀làyà ń sọ nígbà ní ìlú. ọmọ kankan yẹn òun náà ni àwọn kan wà sẹ́ pípa tí bá ń yàgbẹ́ lọ́wọ́ yẹn ni wọ́n máa ṣàdúrà kan yóò dé bí wá rí ìgbẹ́ yẹn jọ sí kun ẹ̀. kó lè bàjẹ́ pípẹ́ tọ́ba tí tọ́lẹ́tì yẹn yọ lè ráyè sí wọ́n pè é po orí tó dáadáa kọ́kọ́ máa já Àwọn èèyàn lè rìn fún ìyàbá máa dúpẹ́ bọ́lá ń jẹ ẹni ọ̀bọ̀ ní ìgbòrò ayé lọ́fàá ní ọjọ́ ọmọ kankan. Ẹ̀tẹ́lú bá mọ̀ nàdà báyìí. àwọn akẹ́kọ̀ọ́ àti báyìí lọ́nà. Láwọn gbogbo nǹkan tẹ́ ń jẹ láyé tó ń wò ní ẹlòmíì ní ti ń jẹ tó kù ń bẹ̀ láàárọ̀ láàárọ̀ tọ́ba sọ fún ọ ó pè láwùjọ ti là ní ilé bọ́ sọ̀rọ̀ wọn láyé wọ́n yọ máa jẹ̀fẹ̀ ẹlòmíì jẹ̀fẹ̀ mọ́ lódodo ó ti rí nìyẹn àwọn jẹ́rìn náà yẹn wọ́n máa bí wọ́n fẹ́ tọ́ba fẹ́ dùn wọ́n yóò dúdú ẹ̀ ní kò ní fẹ́ wò torí pé tọ́ba wò wàhálà ní fún ẹlòmíì bẹ́ẹ̀ ni wọ́n tútù yẹn yọ máa lálàárọ̀ láàárọ̀ torí pé kò sí gbọ́dọ̀ má làá ìwọ onye má rìnrìn kúrìn kọmọ bá torí kò náà bọ́ lẹ́ẹ̀kan náà wọ́n ń mú rìn díẹ̀ díẹ̀ bóyá ti gbẹ ẹran ní àti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà ọ̀yá ọjà ẹ̀yẹ wọ́n tó pé ọdún lókè díẹ̀ torí pé bẹ́ẹ̀ bá sọnù wọ́n máa sọnù díẹ̀ díẹ̀ ọbẹ̀ láti bẹ gbẹ ẹran díẹ̀ díẹ̀ wọ́n lè ọkẹ́ ẹran náà gòkè díẹ̀ díẹ̀ ìgbé ajá díẹ̀ díẹ̀ mọ ọba kó ń bẹ ní wọn bá sọ pé tó owó ta bu alóhùn tá a fẹ́ ṣe fún ọba yìí ẹ tó ti jẹgbẹ́ gbogbo ọ̀nà tá a wé ní gbé èèyàn náà ní délẹ́gbẹ̀ láti jẹ tọ́ba jẹ gbé èèyàn tán ibi wọ́n ti gbé fún ẹbí gbé èèyàn kejì tí kì í ṣe tiẹ̀ wọ́n gbẹ̀rẹ̀ ọmọ kan jẹ tọ́ba tó ṣe tán wọn tó gbé tó tó fẹ́ owó tọ́pọ̀ sí tara rẹ ló kù ọmọ yìí ọlọ́run ọ̀rọ̀ wà láyé mú Ẹlòmí ìyá ẹ̀rẹ̀ bá sùn, ìyá tó bí. Ọkàn pé ìyá ẹ̀tọ́jọ́ ìdílé pọ́tọ́jú ìyá ọ̀ torí bí bá sùn. Ìyá náà wà ní pé tó ẹ̀sá máa ṣàdúrà sí ọ̀sán. Èyí ti pé ẹ̀rù pé wọn ò kí wọn wọn ò sí kíni. Ní ti ń dáwò láàrin wọn àtọ́mọ ẹ̀rin. Ẹlòmí ọmọ ẹni tiẹ̀. Hmm. gbogbo èsì ni ọlọ́run ni wàlá yọ́rùdọ́ ilẹ̀ ìlàjì ìlúkòkò wàlá yọ́rùdọ́ ilẹ̀ ìlàjì ìlúkòkò ẹ̀yìn ẹ̀yìn àfá ẹ̀ṣọ́ra ẹ̀yẹ gbogbo ẹ̀yìn àwọn èèyàn mẹ́tẹ̀ sí náà ti wá bá yín orí babaláwo ńlẹ̀ ó sì lè pásítọ̀ jọ́ọ̀sì ńlẹ̀ kó tó fẹ́ àfá lọ́nà sọ́dọ̀ rẹ̀ ọ́ ó nìkan bá bá wà pé kìnnì kan ti máa sálúwárà tó ọmọ àwọn kí ọmọ àwọn kí ah, ìbùkátà tó bá ẹni ẹjọ ọmọ àwọn kí báyìí bìsúmọ̀ ìlà ẹ̀kọ́ nínú ولا يرضى لعباده الكفر ولا يرضى لعباده الكفر ọlọ́run ni mi ò ní yọ́nú kí èèyàn ó fi kúfúrú pẹ̀lú mi kí n bá dẹ̀ ti yọ́nú kò lè rọ́nà gbígbà ló jẹ́ nígbà náà hadithul qudsi tí ànábì sọ́nà bá wà tí wọ́n gbé kalẹ̀ rí pé tọ́lọ́wọ́ bá bá fẹ́ràn ẹrú nìkan ní sọ́mà yóò pè jùbìrì màláíkà jùbìrì

ọlọ́run fẹ́ràn lágbájá ó sì ní kí gbogbo ọmọ sí gíní gbogbo màláìka lọ́ba máa fẹ́ràn láì yọ ẹnì kankan sílẹ̀ àwọn màláìka ó wà máa pe gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ èdè yẹn nìkan o gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ ẹ máa fẹ́ràn ẹ ẹ máa fẹ́ràn ẹ lóbi dájú pé ẹ máa fẹ́ràn àwọn èèyàn kan ẹ wà máa wá sí rí kí lọ́ba jẹ́ fẹ́ràn rẹ ọlọ́run nìpìlẹ̀ ọlọ́run lọ́kọ́kọ́ fẹ́ràn lóbi dájú pé tọ́ náà tọ́ọ̀bá ti wáyọ̀ ní ọlọ́run ò lè rí lọ́nà ayé kankan